A kú ọdún o. Ẹ̀yin ènìyàn wa, a kí wa wípé a kú dédé àsìkò yìí o. A kú ìsinmi òpin ọ̀sẹ̀, ìsinmi aláyọ̀, ìsinmi ológo ló máa jẹ́ fún gbogbo wa. Gbogbo wa ni a kí bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Báwo ni ọ̀dọ̀ ti yín o? Ọ̀dẹ̀ ò dùn Èló ni wọ́n ń ta àgbò ní àdúgbò yín o, ẹ̀yin olólùfẹ́ wa? ẹ̀yin tẹ wà lọ́sùn tẹ wà lẹ́kìtì londo logun state lẹ́kọ̀ọ́ ọ̀yọ́ kwara èló ni àgbò ẹran iléyà ládùúgbò yín o um èló ni atarodo èló ni tòmátò o um èló ni wọ́n ń tà o ẹ̀yin ènìyàn wa ládùúgbò wa ó gbẹ́nu tán o atarodo ẹyọ mẹ́ta òun ni wọ́n ń tà ní one fifty àtàròdò ẹyọ mẹ́ta ẹ jọ̀ọ́ báwo làdúgbò titi yín o eléyìí lágbára ìlú le koko bàbá Bọ́lá Ahmed Tinubu kí ló dé ṣe ẹ fẹ́ gbẹ̀mí tán lẹ́nu àwọn èèyàn ṣe fẹ́ pa àwọn èèyàn tán ni ah. ẹran àgbò iléyá one million one point five ah, ọmọ ìyá mi ẹ jẹ́ ká fọpọlọ ṣe o ẹni tó fẹ́ ra àgbò one million àwọn fẹ́ fi ta ẹnìkan lọ́rẹ àárà àgbò fún wọn ṣé wọ́n ti rówó ilé san <laughs> owó iléèwé àwọn ọmọ kọ́ṣán ti rí yẹn san ẹ jẹ́ ká fọpọlọ ṣe o kó má di wípé tó bá máa di lẹ́yìn ọdún ọjọ́ kejì ọdún ni bàbá lálọ́ọ̀dù adé ó yá ìyá bílíkì owó owó ilé àkàrà máa wá sá kiri àbí ǹjẹ àwa láńlọọdù wa máa bá wa gbọ pé a lówó lọwọ ṣebí àwa la pa àgbò lánàá àgbò one million àgbò eight hundred nine hundred seven hundred àgbò tó kéré jù ó ní ń tà ní three fifty kí ló dé ṣe fẹ́ para ìlú tán ni ṣe fẹ́ gbẹ̀mí tán lẹ́nu àwọn èèyàn ni bàbá mi Yakubu Kọ́láwọlé ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ eléyìí yóò tó àpérò ọmọ irinwó ó yẹ ká ronú sí o wípé ṣé bí nǹkan ṣe ń lọ ìṣòbojúmọ nǹkan ò lọ déédéé o ìlú ò fararọ o <laughs> kò easy kò easy wọ́n ti wọ́n ra jẹ́ẹ̀tì o hmm. kò easy kò easy bàbá Ahmed Tinubu àti Shentima wọ́n ti pọ̀ṣẹ́sì jẹ́ẹ̀tì wọn o àwọn méjèèjì kò dẹ̀ sówó nínú ìlú níbo ni wọ́n ti rí owó presidential jet lélẹ́yìí tí wọ́n rà ṣé ẹ rí wípé àwa mẹ̀kúnnù àwa là ń jìyà ẹ̀ nǹkan tá a sọ fún wọn lọ́jọ́ kìíní àná nìyẹn pé àwa àwa ni ìyá ẹ máa padà jẹ jẹ́ kí á pè fún orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ́nà àbáyọ ṣe rí àwọn tí wọ́n kóra wọn síbẹ̀ yìí tó bá sọ wípé jẹgúdú jẹrá alọ́kó kígbe ọ̀dádá aládàánìkànjẹ́ ìdánìkànjọpọ́n àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo owó eléyìí tí wọ́n fi ń ṣe oríṣiríṣi ó ti tó ń pèsè ilé iṣẹ́ ó ti tó ń pèsè ètò ààbò ẹ wá wo bí nǹkan ṣe wọ́n tòmátò tẹ nìkan kọ́ máa sọ òun tòmátò ọ̀pọ̀lọ́ tó bá sọ̀rọ̀ débi òrò kí wọ́n fò tòmátò ní kọ́ máa tẹ̀ mẹ́ńsàn kọ́ máa da orúkọ òun ibi tó le tó ẹ káàbọ̀ ìyá wa ọláìyá adérẹ̀mí àbí bàbá wa ni ẹ káàbọ̀ báwo làdúgbò titi yín o ẹ jọ ṣé nǹkan fararọ o èló ni wọ́n ń ta rodo èló ni tòmátò o elédùnmọ̀rì ṣàánú arákọ̀ tá à ń sọ nìyẹn wípé àwọn fúlàní tí wọ́n ń kó ẹran jẹ oko tán bá ti lé wọn nǹkan á máa wọ́n nígbà tó jẹ́ wípé a ní ilẹ̀ tó dáa tá a ráǹfààní àti lè dáko bó ṣe wù wá báwo lóúnjẹ ò ṣe ní wọ́n ń jẹ àwọn ẹ wo iye tí wọ́n ń ta ìrẹsì báyìí ẹ wo iye tí wọ́n ń ta tarodẹ tó ń ta tòmátò ṣé nǹkan tó bójú mu ni ó ti wọ́n jù à wàhálà ti padà ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n jókòó sí Àbújá kò kàn wọ́n ẹni amọ̀rí ìbáàkú ni kò kàn wọ́n wọn dá sí àwọn á pa àgbò màálù wọn á ràkúnmí gan nínú asóró ọkì ń yẹn ìyà sì ń jẹ mẹ̀kúnnù. Àwọn èèyàn ń rìn kiri. Kò sówó lọ́wọ́, kò síṣẹ́ lọ́wọ́, kò sóúnjẹ nínú, kò sì ṣètò ààbò. Ẹ sì ń pariwo wọ́n Nàìjíríà, wọ́n Nàìjíríà. Ṣé wọ́n Nàìjíríà lélẹ̀ yìí? Táwọn kan jókòó síbẹ̀ tí wọ́n ń kówó inú ìlú jẹ. Owó tó yẹ kó ṣe àǹfààní fèmi àti yín. Owó tó yẹ kí wọ́n fi, kí fi túnú ìlú ṣe. Wọ́n ń ná bó ṣe wù wọ́n wọ́n ń ṣe báṣubàṣu. Ẹ ti gbàgbé bí bàbá Bọ́lá Ahmed Tinubu kọ́ wọ́n sọ wọ́n níbi tí Buhari bá ṣẹ́dé làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé wọ́n ti wá bẹ̀rẹ̀ ẹ̀ náà báyìí àwa ní kẹjẹ ká ronú ara wa <laughs> wípé ọdún kan ni wọ́n ìlò báyìí o ẹ wò bí nǹkan ṣe rí nínú ìlú ọdún kan ẹ wò bí nǹkan ṣe wọ́n ẹ wò bí everything bó ṣe dàbàrú bí gbogbo nǹkan ṣe skyrocket lórí igbá nǹkan ò fara rọ kí ni wọ́n ní kí àwọn ará ìlú kí ni kí wọ́n tà ibo ni kí wọ́n ti rí owó kọ́ máa ra àgbo ẹyọ kan ní three hundred thousand láì ra màálùú màálùú gan èèyàn ò ra màálùú ní three hundred tẹ́lẹ̀ àgbo ẹyọ kan onímú one million wà lórí igbá kí ló dé ṣé bí ìgbà táwọn wà ní kékeré àbí àwọn ìgbà táwọn wà ní kékeré tí wọ́n ń ṣe ọdún lóríṣiríṣi ṣé bí nǹkan ṣe wọ́n nìyí bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ẹ̀yin ìka níyín o ìka ní gbogbo yín o ẹ kàn ń ba ní ìlú yẹn jẹ́ sí ni wọ́n túbọ̀ ń ba jẹ́ sí ni lójoojúmọ́ kàkàkéwé àgbọn wọn dẹ̀ kokoko báyìí ló lè sí bójú ẹja kò tiẹ̀ wá síbì kan báyìí táwọn èèyàn lè forí sí ẹ wo owó oṣù tí wọ́n ní kí wọ́n fi sí wọn ò fi sí owó oṣù fáwọn òṣìṣẹ́ ẹnibọ ni kí wọ́n ti rówó ṣé kò sí ẹlẹ́sìn mùsùlùmí náà àwọn ìjọba ni àwọn náà ò ní ṣọdún iléyá kìrìsìtẹ́nì náà wà ń bẹ̀ oníṣẹ̀ṣe wà ń bẹ̀ níbo ni kí wọ́n ti rówó kí wọ́n lọ jí ni ṣùgbọ́n ẹ̀yin ẹ máa celebrate ẹ̀ bó ṣe wù yín báyìí o. ẹnìkan nínú yín máa pa àwọn apá àgbò tó ń lọ bí ọ̀ọ́dúnrún wọ́n máa ṣe patí lọ yànfàyànfò kò kàn wọ́n ǹjẹ́ ará ìlú jẹ́ wọ́n tẹ̀ rí jẹ ǹjẹ́ wọ́n rí mu yorùbá jẹ́ ká jí lójú oorun wa o àwọn eléyìí tẹ ní ẹ fi jẹ ẹ fi jẹ <laughs> ẹ fi wọn ẹ tẹ̀ka fún wọn yìí wàhálà gidi lélẹ́yìí máa padà dá sílẹ̀ torí wọ́n ti ṣe awo ọ̀dájú wọn ò tẹ̀ ronú kò sí nǹkan tó kàn wọ́n báwo lètò inú ìlú báwo lọrọ̀ ajé inú ìlú á ṣe dàgbà sí ẹ wo oríṣiríṣi àwọn orílẹ̀-èdè lágbàáyé bí wọ́n ṣe ń gòkè tí wọ́n mú ohun tuntun ohun mèremère ṣe lójoojúmọ́ àwọn ń kọ́ kí ni wọ́n ṣe kò sí nǹkan kan ta lè rí tọ́ka sí tí wọ́n ń ṣe kò sí ilé iṣẹ́ kò sí nǹkan kan wọ́n sọ náà kan tó débẹ̀ wọ́n níbi tí Buhari wọ́n níbi tó báyé láwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé wọ́n ti wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ báyìí àwọn tí wọ́n kàǹpé fún wọn lọ́jọ́ kìíní àná a ó máa kẹ́ẹ̀tì o ẹ̀yin tẹ́ ẹ̀ ń kàǹpé ẹ̀yin kàǹpénáàsì wọn kí ló padà wá ṣẹlẹ̀ báyìí ìlú le koko hmm. àwa la máa gbára wa máa ń sọ àwa la máa gbára wa o lọ́wọ́ àwọn ìka ènìyàn yìí o bàbá mi adétọ̀nà razak káàbọ̀ sórí ètò wa àwa la máa gbára wa wípé nǹkan tó wà ńlẹ̀ yìí ṣe rí ebi ń pa mí ebi ń pa mí táwọn kan ṣì ń jáde tí wọ́n ń protest yẹn kì í tẹ̀ tí ìṣòwò ló máa ran nǹkan tó wà ńlẹ̀ yìí ju pé kólúkálukú aká fọ́n síta kólúkálukú fọ́n síta ká máa pariwo orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ́nà àbáyọ elédìmọ̀ rẹ̀